ẹ̀mélòó lẹ máa ń fọ ẹnu yín lójúmọ́. ẹ̀mejì. ẹ̀mejì lójúmọ́. ẹ̀mejì lè máa pè. báwo lẹ ṣe máa sọ fún tí kò ní mú ìbọnú dání. a lè ṣe báyìí a lè gbé mú báyìí. ǹjẹ́ ẹ̀yin fẹ́ mọ òdodo ọ̀rọ̀ nípa ìlera yín ẹ máa darapọ̀ mọ́ wa lórí ètò àlàáfíà rẹ níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Royal FM ninety five point one Ìlọrin ní dédé aago kan sí aago kan àbọ̀ ní gbogbo ọjọ́rú Wednesday àlàáfíà rẹ lè tó ètò làlàáfíà rẹ. <laughs> Ah, ó kárẹ̀ bá mi bísádé ológundé tí gbogbo àwọn yé mọ̀ sí kíni o lágbájá ó ṣàrí bí mo ṣe ń jó ah, ijó yìí pọ̀ ó yàgbà yí sókè yí sókè yí sókè díẹ̀ sí i. Ah. Put a smile on your face, no matter condition. yeah.

ó dàbí kẹ́ ká má dákẹ́ ká má dúró ijó yìí ni ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò wa ètò àlàáfíà rẹ̀ lórí ìkànnì ìgbóhùnsáfẹ́fẹ́ Royal FM ninety five point one ìlú Ìlọrin ètò tá a ti ń là wá láyé ẹ̀ lórí àlàáfíà àti ìlera wa mo nírètí wípé àlàáfíà làbá yín mo tiẹ̀ ti mọ̀ pé àlàáfíà làbá yín ni orúkọ tàwa ò sì yí padà Paul Kofẹ lèmi jẹ́ pẹ̀lú mi ni dàpọ̀ dúdú. dàpọ̀ olúyìdí ni orúkọ tèmi àwọn olólùfẹ́ tèmi bíi Paul Kofẹ́mi láti sì máa mm-hmm. pè mí ní dàpọ̀ dúdú ah, ah, èmi lọ́mọ pupa bíi táyà mọ́tò èmi lọ́mọ funfun bíi kóró inú ìṣin èmi lọ́mọ wá ti ìlú ìkìnyìnwá ọmọ ọwọ́ ọ̀bùnkún ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ káàbọ̀ sórí ètò yẹ bá tètè rí ẹ máa gbọ́ pé ẹ̀rín ló kúnnu yàrá gbára lágbájá ní ká máa fẹ́ yí wá ó ní kẹ́ mọ rẹ́rìn bó ti wù kó rí ìlú le àmọ́ pẹ̀lú le ẹ mọ̀ sí kí ni ẹ mọ̀ bóyin ẹ mọ̀ rẹ́rìn wọ́n ní kẹ́ ṣó thirty two yín ẹ̀yin tí ò bá sì pé thirty náà let's show it ẹ̀ àwọn tí wọ́n tún máa ń sọ kí nìkan lẹ́nu jẹ́ mẹ́ta ẹ̀ bọ́ọ̀lù ò ní kí náà wí wọ́n ní kò sọ̀rọ̀ sókè wọ́n ní bó bá ṣe jẹ́ wọ́n ní bó bá ṣe jẹ́ kò sí nǹkan tó bá ń ṣẹlẹ̀ ẹ bá fẹ́ bí ìrànlọ́wọ́ sọ̀rọ̀ sókè àmọ́ pọ́ọ̀lù pọ́ọ̀lù pọ́ọ̀lù ẹ̀mí ló mọ̀ pé yín ah, ah, two and a half two and a half náà ni sórí àwọn kan wà tó jẹ́ wípé wọ́n nílò ìrànlọ́wọ́ lóòótọ́ àmọ́ tó máa sọ̀rọ̀ sókè kán tètè sọ̀rọ̀ sókè tó máa lanu báyìí pé hmm. àwọn fẹ́ béèrè ìrànlọ́wọ́ hmm. Hmm. kò ní dáa kí n máa fún gbogbo ẹnu sọ̀rọ̀ àbí kílẹ̀ ni mo wí bẹ́ẹ̀ sì ṣe náà ní kéèyàn mọ̀ sí torí tẹ́ bá bẹ́ à ah, tọ̀ anyway nítorí ìdí èyí la ṣe wá gbé tòtí ní ìkalẹ̀ la ṣe pé àkòrí tòní ní òun ẹnu ọ̀rọ̀ yìí ṣe kókó ọ̀rọ̀ yìí ṣe pàtàkì ọ̀rọ̀ yìí à ah, ó yẹ ká mọ sọ̀rọ̀ ń parọ́ àwọn kinní báyìí náà ṣẹ́rí ojoojúmọ́ kọ́ la mọ̀ sọ̀rọ̀ nípa orí fífọ́ tàbí ara ríro àwọn ọ̀rọ̀ kan wà tí àwọn èèyàn wọn kì í kọbi ara sí wọn mọ́ lérò pé bóyá ebó òórùn ẹnu ni ó yẹ ká sọ̀rọ̀ nípa òórùn ẹnu afẹ́ sọ̀rọ̀ nípa òórùn ẹnu ní òní òórùn ẹnu yìí sì ni àwọn olóyìnbó wọn máa ń pè ní halitosis kí ló pé tupè náà tupè. ali tosin sọmọ pé mi ò gbé èbó ali àti tosin àbíbò ló ṣe pé. nù ẹgbẹ́ wọn ni tọ́lá. <laughs> ẹ wo ẹ̀yin ara lé ali tosin àbí ali tosin àbí gbogbo ẹ̀ ẹ jẹ́ àpè tibítibí òórùn ẹnu là ń gbé yẹ̀wò lónìí. ìjó wa da tíyàn méjì bá ń sọ̀rọ̀ kẹ́nìkan á máa sá wọ́n ní ara òun sáfara ni. Mm tẹ́ni ìyá òyìn méjì máa ń sọ̀rọ̀ ẹlòmíkan máa sún sẹ́yìn àbí kọ́ máa fọwọ́ bomú àbí ìrọ́jẹ̀ máa ní àǹtí tó ń bọ̀ lọ́nkàn ẹnu wọn máa ń gbá wọn máa fi mú júwe àìyẹn ò dáa tó ọ̀rọ̀ tó ń dunni tó sì wà serious lélẹ́yìí àmọ́ ẹja ṣe bó ṣe já ṣe kó ba lè rí bó ṣe yóò rí ǹjẹ́ mélòó lẹ́yìn máa ń fọ ẹnu yín lóòjọ́ àti pé báwo lẹ ṣe lè sọ fún ẹni tó ní òórùn ẹnu tí ò sì ní mú ìbínú dání hmm, eléyìí ní agbára àmọ́ à ń bọ̀ ná ẹja déta ká lọ́wọ́ àwọn èèyàn kí náà rí sọ sí i ẹ̀mélòó lẹ máa ń fọ ẹnu yín lójúmọ́. ẹ̀ẹ̀mejì. ẹ̀ẹ̀mejì lójúmọ́. ẹ̀ẹ̀mejì lèmi máa ń pè. téèyàn bá ní òórùn ẹnu báwo lẹ ṣe máa sọ fún tí kò ní mú ìbònú dání. ẹ máa sọ fún pé ẹ máa bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ pé ṣó máa ń fọ ẹnu ẹ dáadáa ṣó máa ń fọ àwọn ẹ̀ tó bá fọ ẹnu ẹ pé ó dàbẹ̀ pé o ní ó dọ̀lẹ́nu pé at least kó máa fọnu lẹ́ẹ̀mejì àbí mẹ́ta lójúmọ́ pé ó máa tún jẹ́ kó reduce ẹ máa sọ tọ̀yàyà tọ̀yàyà pẹ̀lú ìfẹ́ ìjẹ́pẹ́ máa sọ lọ́nà ìbínú pé ẹnu ẹ̀rùn èmi ò ń sọ fún wọn náà kó máa lọ kò sí bá a ṣe fẹ́ sọ náà tí ó lè máa fẹ́ mi níbi ni èmi lè mọ̀ tó bá máa mí níbi ni so mi ń sọ. a lè ṣe báyìí a le a lè gbé mú báyìí òun náà lè wò kí ló ń ṣe wúmà yìí tó fi gbé tó dẹ̀ mú mú tó nù mm-hmm. ẹ̀ka lè fi fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tí yẹn bá ní irú ẹnu ṣé ìpọ dandan kí n lọ sí ilé ìwòsàn. ó yóò dàdí dán kó lọ ilé ìwòsàn kó dẹ̀ béèrè lọ́wọ́ dọ́tọ̀ pé kí ni òun lè lò. ó dáa kó lọ sílé ìwòsàn tó yẹ pé nǹkan tó yẹ pé bí àgbà tó ń lo tó wá fọnú lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta kò tí ì kúrò ó yẹ kó mú kó lọ ilé ìwòsàn kó lọ kó yọ ṣàyẹ̀wò. tẹ́ni ẹ bá mọ̀ ó lè yẹ kó láwọn kan tó lè ṣe ń lé bó tó bá ti ń pọ̀ jù torí pé òun rọ́nà àbá kó lọ sílé ìwòsàn. Ah! <laughs> bọ́ọ̀lù <laughs> ara ilé yín gan ara ilé yín. lórí ètò àlàáfíà rẹ lẹ́sìn wa. ẹ káàbọ̀ padà sórí ètò orí ètò àlàáfíà rẹ lẹ́sìn wa ẹ tí ó máa wá sí etí gbọ̀nyìn ní Royal FM ninety five point one a kàn sí dókítà Ọlá Ahmed ṣùgbọ́n ká tó so pọ̀ mọ́ dókítà Ọlá Ahmed ǹjẹ́ ẹ̀yin mọ̀ wípé ọ̀gọ̀rọ̀ ènìyàn lágbàáyé ló ń gbé pẹ̀lú ìbẹ̀rù òórùn ẹnu tí àwọn oníbo máa ń pè ní alitophobia. jẹ́ ẹ mú láti ibi tó ti dúró yàn dàtọ̀ ǹjẹ́ ẹ̀yin túmọ̀ pé ọgùrù ènìyàn ló ń gbé pẹ̀lú false halitosis ìyẹn àwọn èèyàn tí ò ní òórùn ẹnu àmọ́ wọ́n rò pé àwọn ní òórùn ẹnu ẹ má jà fàkókò wá ṣòfò lórí ètò ẹ já sọ̀pọ̀ pẹ̀lú dókítà Ọlá Ahmed ẹ máa bá wa ká lọ. ní báyìí mo wà pẹ̀lú dókítà Ọlá Ahmed principal medical officer fún Kwara State Ministry of Health ẹ kojú mọ́ sà. ẹ ṣeun ikú dédé ìwòye ẹ̀yin aráalé ẹ kú ètí wa. ẹ ṣe gan ni sà ẹ jọ sáà ní àwọn ìbéèrè jẹ́ tá a béèrè lọ́wọ́ yín nípa òórùn ẹnu inú wa ṣe dùn tẹ́ bá bá wa yànnàná ẹ̀ dáadáa ìbéèrè alákọ̀ọ́kọ́ sáà kí ni à ń pè ní òórùn ẹnu àti pé àwọn àpẹẹrẹ wo lèèyàn lè rí téèyàn bá ní òórùn ẹnu. ẹ ẹ n tó ní òórùn ẹnu òun náà ni pé ìgbà téèyàn bá ń sọ̀rọ̀ àbó bá ń mí ẹ pé nǹkan tó ń jáde kò tẹ́ àwọn tó wà ní àyíká rẹ̀ kò tẹ́ lọ́rùn mm. tẹ́ wọn lọ́rùn àbí ìwọ gẹ́gẹ́ fúnra ẹ̀ tí wọn náà ń gbọ́ pé n tó jáde lẹ́nu rẹ̀ kò tẹ́wọ̀ kan náà lọ́rùn òórùn ẹnu náà nìyẹn kí lèyàn fi lè hàn kéèyàn ní òórùn ẹnu òun náà ni pé tíwọ̀ gan fúnra rẹ̀ tó bá ti gbọ́ tó jí làárọ̀ àbí ẹni tàn tó tó wà tó gbọ́ náà sọ̀rọ̀ torí pé kíní kan rùn sí ẹ lẹ́nu ẹ àbí o kàn fẹ́ atẹ́gùn sọ́wọ́ ẹ o gbọ́ síbi ẹnu ẹ kó wá fàtẹ́gùn òórùn tíwọ̀ náà gbọ́ torí pé ah òórùn yóò dáa òórùn ẹnu náà nìyẹn àbí àwọn tó ó ní oró ẹnu nìyẹn hmm. bẹ́ẹ̀ ni. ẹ ṣe gan ni dókítà wa kí wàá ní àwọn ohun tó ń fa òórùn ẹnu yìí. ohun tó lè fa òórùn ẹnu ó pọ̀ ó sì pín sí ọ̀nà méjì àwọn tó jẹ́ pé àìsàn ni àwọn tí ò jẹ́ àìsàn àwọn tí kò jẹ́ àìsàn òun náà ni pé oúnjẹ tá a jẹ irú oúnjẹ tí ẹ bá ṣe jẹ oúnjẹ kan tán oúnjẹ ni máa rùn jáde lẹ́nu ẹ̀ tẹ́ni tó bá sì wà lẹ́gbẹ̀ẹ́ yóò bá láìkì tí ò bá fẹ́ nífẹ̀ẹ́ sí irú òórùn bẹ́ẹ̀ ó lè fa nǹkan jẹ́ pé bóyá ó lè máa sá fún yẹn ẹlòmíì àpé tí wọn bá jẹ àlùbọ́sà tán ẹlòmíì àwọn àjẹ gálíkì tán ẹlòmíì àwọn oúnjẹ gan ẹlòmíì àti pé oúnjẹ tó jẹ nọ́mà oúnjẹ ló jẹ náà ló jẹ ṣùgbọ́n ẹ pé ẹnu ẹ oúnjẹ yẹn rùn sí dáàlì ẹnu ẹ ìkan nìyẹn ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé téèyàn bá sùn tó bá ṣẹ̀ṣẹ̀ jí àwọn oúnjẹ tá a bá jẹ ká tó sùn tí ò tán lẹ́nu wa àwọn kòkòrò kan wà tá à ń pè pé ẹnu náà fi ṣe ibùgbé wọn mọ̀ ṣiṣẹ́ lórí oúnjẹ yẹn tá a bá sì ti bake oúnjẹ ọ̀hún dáǹtán àwọn nǹkan tí ó jáde ńbẹ àwọn nǹkan míì tí ó yẹ pé kò ní bá òórùn àtòyè ó ṣe àǹfààní jáde ni sóye so tó bá lè ti ṣẹlẹ̀ báyẹn ó lè fa nǹkan tó yẹ pé kò ní tún tẹ àwọn èèyàn ní tó wà ní ẹgbẹ́ kò ní tẹ wọ́n ní ọrùn tí ó bá lè ti tẹ wọ́n lọ́rùn ó lè fa nǹkan tó yẹ pé yóò kàn yẹn ní àbùkù ẹlẹ́kẹta tó lè tó wá jẹ́ nǹkan tó jẹ́ àìsàn ó ní wípé ìgbà míì wà tó yẹ pé bóyá èèyàn ní àrùn kòkòrò bóyá ní eyín àbí kòkòrò wà ní ẹnu bóyá wọ́n àbí lẹ́nu generally gbogbo orú kòkòrò tó wà lè jẹ́ tí ẹ̀ bá ti ní kòkòrò kan tó ẹnu tó ń dààmú yẹn lẹ́nu ó lè máa fa òórùn tí ẹ̀ bá ní kòkòrò nímú àìsàn imú ó lè fa òórùn tí ẹ̀ bá ní lọ́nà ọ̀fun tí ẹ̀ bá ní kòkòrò mẹ́ẹ̀ tó fa àìsàn síbẹ̀ ó lè fa kéèyàn ní òórùn so àwọn nǹkan tó lè fa kí èèyàn máa ní òórùn náà nìyẹn. ẹ ṣé gan ni dókítà wa ìgbàgbọ́ àwọn èèyàn ni wípé ẹnu dẹ̀ ti ju ilé ìgbọ̀nsẹ̀ lọ a sì rí bẹ́ẹ̀ ní lóòótọ́ látàrí àwọn oúnjẹ tá a bá ń jẹ tó wà ní ẹnu ǹjẹ́ àwọn àìsàn wà àwọn àìsàn kan wá wà téèyàn lè kó látàrí òórùn ẹnu. ẹ ṣe rí òórùn ẹnu fúnra rẹ àpẹẹrẹ àìsàn ni hmm. gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan ìgbà mi wáyé pé kò ń ṣàìsàn ni ìgbà mi wáyé pé àpẹẹrẹ àìsàn ni ṣùgbọ́n tí o bá ń ṣàìsàn gan téèyàn ò bá yètè mójútó fún àpẹẹrẹ mo sọ pé téèyàn bá jẹun tí kò bá kí o bá fọ ẹnu ẹ tó fi sùn àwọn kòkòrò yẹn yóò máa fi oúnjẹ tó wà lẹ́nu yóò máa fi ṣeré tó bá fi ṣeré yóò máa sì jàmbá fẹ́nu ni so tó bá sì fi jàmbá fẹ́nu tó bá yá yóò padà di àìsàn ẹnu náà ni sóye so òórùn ẹnu kò ń ṣe àìsàn fúnra ẹ̀ kì í sùn gangan àìsàn fúnra ẹ̀ àpẹ ó lè jẹ́ àìpẹ̀rẹ̀ àìsàn gẹ́gẹ́ mo sọ pé téèyàn bá ní kòkòrò ní ẹnu ó lè fà bọ̀ tí ò bá ní tí ò bá ní kòkòrò lẹ́nu tẹ́lẹ̀ tí ò bá máa sì tọ́jú ẹnu ẹ̀ dáadáa tó fi di pé kòkòrò ẹ̀ àwọn kòkòrò ráyè ṣeré lẹ́nu ẹ̀ bó ṣe yẹ then tó bá ti yá yóò padà di kòkòrò sí ẹnu yóò di pé ó ba eyín ẹ̀ jẹ́ tó bá ti pé eyín jẹ́ yóò di pé èèyàn á máa àbí pé kó bóyá ó ní àìsàn àwọn yẹ pé àwọn ọmọ rà sóye so téèyàn bá ti bọ̀ téèyàn bá ti ń tọ́jú ẹ̀ ó jẹun tán tó fọnu lásìkò kó tó sùn àbí tó tẹ̀lé àti pé tó bá jẹun tán téèyàn bá tẹ̀lé fọ ẹnu pẹ̀lú omi ọṣẹ ọṣẹ ìfọyín kó fi omi kó fi fọ ẹnu ẹ̀ dáadáa kó ẹ ṣé gan ni dókítà wa lákòótán sà kí wàá ní ìtọ́jú tó dára jùlọ fún òórùn ẹnu yálà èyí téèyàn lè ṣe nílé ni àbí nílé ìwòsàn. ọ̀pọ̀lọpọ̀ nǹkan téèyàn fi lè tọ́jú ilé ló pọ̀ jù pàtàkì jùlọ tí ò ń pé àìsàn ló fa jẹ́ pé ẹnìyàn kò ní kó bá àìsàn ló fà ìtọ́jú rẹ̀ ó ṣe pàtàkì púpọ̀ ó sì rọrùn púpọ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ náà ni pé tó bá ti mọ̀ pé a má ti jẹ àwọn nǹkan tí ò yẹ kí n jẹ ló máa fà á bóyá o mu sìgá tán ni àbó mo ọtí tán ni àbí ó tó bá kó bá ẹni tó bá mu sìgá ni ó fi sìgá lẹ̀ tí ó bá lè fi sìgá lẹ̀ kó wípé bóyá tó bá mu yóò wà kíní kan tó máa lá tó yẹ pé tó bá ti là òórùn kíní ẹ̀ ló máa jáde bóyá bí sweet kàbí chewing-gum tí ó jẹ bẹ́ẹ̀ náà lẹ́ni tó mu ọtí tí ó fi sẹ́nu tó yẹ pé àwọn èèyàn fi máa bínú pé nǹkan rùn lẹ́nu ẹ̀ èyí tó wáyé kó wáyé jẹ́ pé òórùn tí ó ké òórùn tí ò dáa ni ìyẹn pé bóyá oúnjẹ oúnjẹ tó jẹ tó break down tí ò tí bacteria ṣẹ lórí ẹ̀ tí ó ti ni tó bá ti jẹ kó tó jẹun tó bá ti jẹun tẹ̀mí délé kó sin ẹnu nù tó bá lè fọ ẹnu pẹ̀lú ọṣẹ tán fi fọnu ti toothpaste kó lò kó fi fọ ẹnu ẹ ló ti dájú bọ̀ tí ó bá lè máa ṣe yẹn kò rọrùn fún yẹn láti jẹ́ pé ìwà tó bá jẹ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ni wà fọnú àti gbogbo ọkọ tó sùn kéèyàn fọnú lálẹ́ láàárọ̀ tó bá tún jí kó tó fọ ẹnu tó bá ṣe báyẹn kò ní sí ọ̀nà báyìí pé lọ́sàn-án náà ní tí yẹn bá sùn lọ́sàn-án náà tó bá jí kó fọ ẹnu kó rí pé láàrin wákàtí kan àbí ọgbọ̀n ìṣẹ́jú kan téèyàn bá pa téèyàn bá gbé tọ́mì sóyè bacteria yóò mọ̀ ṣiṣẹ́ lẹ́nu hmm. pẹ̀lú àwọn oúnjẹ tó bá wà lẹ́nu àti tọ́ yẹn so ó lè fa kí téèyàn bá sọ̀rọ̀ tó bá jí ẹsẹ̀kẹ̀ tó bá jí òórùn yẹn máa ó máa jáde hmm. so kó rí pé òun ṣe bẹ́ẹ̀ kó máa fọnu dáadáa sóyè tó bá rí pé pẹ́ẹ́rẹ́ pé bí àwọn oúnjẹ tán àwọn oúnjẹ há mọ́ ẹnu ẹ̀ kódà tí ò bá sí pé kó tètè wá kan tó máa fi fọ ẹnu nǹkan kalẹ̀ sí ní ara then ẹlòmíràn tó wá pé ẹlòmíràn tó wá pé ẹlòmíràn kìí ṣe gọ́ọ̀mù tó máa ma jẹ àwọn kéèyàn tó ń kó wá pé tí ò bá ìkòyí tó ní ṣúgà tó hmm. tó bá tí ṣúgà rẹ̀ bá tó pọ̀ jù ní ṣìngọ́ọ̀mù àti sweet náà ó tún lè kọ́ sí kòkòrò sí ẹnu tí ó tún dá wàhálà kalẹ̀ èyí tó bá yẹ pé kòkòrò ló wá fà á ìyẹn ló máa ní láti lọ sílé ìwòsàn tó bá yẹ pé kòkòrò eyín ni yóò lọ ráǹtí wọn tọjú ẹnu imú àti ọ̀fun àwọn náà wà tí ẹ pé yóò lọ rí fún ìtọ́jú yẹn. ẹ ṣe gan ni dókítà wa ẹ kó wa tó tó ní rìsà ibi báyìí ni láti dúró fún tòní ẹ já padà sí yàrá agbára. ẹ káàbọ̀ padà sórí ètò àlàáfíà rẹ a ṣẹ̀ṣẹ̀ gbọ́rọ̀ tán láti ẹnu dókítà ọlá ahmed ni dókítà ọlá ahmed wọ́n sọ̀rọ̀ ilẹ̀ fún wọ́n sọ̀rọ̀ ilé tẹ́ hmm, wọ́n sọ̀rọ̀ ilé tẹ́ wọ́n sọ̀rọ̀ ilé tọ́ pọ́ọ̀lù kí ni ìwọ gbámú gangan. Ah, hmm o gbọ́ nǹkan tí dókítà sọ ibi tí gbogbo nǹkan tí dókítà sọ nǹkan tí mo jẹ̀ rí gbámú tó ṣe kókó ń bẹ̀ <laughs> wọ́n ní tá a bá ti sùn tọ̀ ìwọ o ìwọ o kò ń ṣe eh? mi o kò ń ṣẹlẹ̀ sí mi o ìwọ <laughs> wọ́n ní wọ́n ní wọ́n ní tó bá ti sùn tó bá gbé tọ́mì fún wákàtí díẹ̀ wọ́n ní àwọn nǹkan bíi bíi ọmọ iléèwé. bí ọmọ skul <laughs> ọmọ àtọ̀sẹ́nu ẹ̀ ọmọ wa ṣe fẹ́tì. wọ́n làwọn ọmọ skul máa ń ṣe assignment lẹ́nu yìí. ọmọ máa ṣe assignment lẹ́nu ẹ̀ ọmọ skul ọmọ ẹ ṣàṣàbẹ̀ lẹ́nu yín. ọmọ ṣàṣàbẹ̀ ti lẹ́nu ẹ ọmọ bá ṣe class work. ọmọ ṣe twinkle twinkle little star. wọ́n lòun ló ń fa òórùn ẹnu ní pàtó. lẹ́nu yín lẹ́nu yín dàpọ̀ dúdú lẹ́nu yín. pọ̀lápọ̀ pọ̀lápọ̀ ẹ̀ gbìyànjú <laughs> olùwà ni o ẹ̀ gbìyànjú ẹ̀ wọ ẹ̀yàrá lé adúpẹ́ lọ́wọ́ náà pé ẹnu ọ̀rùn jù náà la ṣe lè mọ lára tá a fẹ́ yín báyìí. torí pé ó yà sùn sẹ́yìn sùn sẹ́yìn sùn sẹ́yìn sùn sẹ́yìn fún mi jọ. <laughs> Ah, ayé òpè alẹ́ a tún kàn sí dókítà wa dókítà Kalẹ̀jáyé ẹni tó jẹ́ dókítà onímọ̀ ìṣègùn nípa ìtọ́jú ẹnu ahọ́n eyín èrìgì àti gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ẹnu ṣá ẹ á kàn sí wọn ẹ jẹ́ ká sokùn mọ́ ká gbọ́ nǹkan tán ní láti sọ. lọ́wọ́ báyìí mo wà pẹ̀lú dókítà Hasan Kalẹ̀jáyé ẹni tó ń ṣe chief dental surgeon ní Unilorin dental clinic dókítà inú mi dùn gan pé òyìn ẹ sì jẹ́ wàsà. ẹ kú àsìkò yìí o inú èmi náà dùn láti jẹ́ ìpè yín. ẹ ṣé gan ni dókítà dókítà nǹkan tó jẹ́ ká ti wá bá yín sọ̀rọ̀ lónìí ni òun ni òórùn ẹnu àwọn olóyìnbó máa ń pè ní halitosis kí ni à ń pè ní halitosis àbí kí ni à ń pè ní òórùn ẹnu gangan. òórùn ẹnu ni òórùn tí ó máa ń jáde ní ẹnu èèyàn yálà nígbà tó lóyún bá ń sọ̀rọ̀ ni àbí ẹlòmíì tó jẹ́ pé dípò kó máa fi imú mí ẹnu ló máa fi ń mí jáde tó jẹ́ pé bó máa ti mí yìí tàbí tí ó máa ti sọ̀rọ̀ èmi á rò wípé àwọn òórùn tí ò báyàn ní ara mu tí ara sì kọ̀ ó ń jáde ní ẹnu òun òórùn tá sọ yìí ẹlòmíì ẹnu rẹ̀ máa rùn lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn náà sì ni ó tún wá bá wa pé ẹnu àwọn rùn ṣùgbọ́n gbàtà bá ṣe àyẹ̀wò fínífíní a rí pé ní ẹnu oòrùn sòrò àwọn tí ẹnu oòrùn yìí tí wọ́n sì fẹ́ tí wọ́n sì rò pé ẹnu àwọn ọrùn àwọn ìlànà sọ pé wọ́n ní false halitosis àbí halitophobia bẹ́ẹ̀ true halitosis lẹ́tọ́ ẹ pé àyẹ̀wò lóòótọ́ ẹnu rẹ̀ ń sì rùn. ẹ ṣe gan ni dókítà nínú iṣẹ́ tí màlẹ ń ṣe máa ń sọ pé kí o ah lẹ́yìn òórùn yẹn torí òórùn náà òórùn náà láàfin mọ̀ pé <laughs> pé èèyàn ní ẹ òórùn ẹnu yálà ní ẹni tí ẹ̀yin sọ pé òkè ó ní first halitosis yẹn báwo la ṣe máa pé òkè first ilé àti ilé ó jẹ́ halitosis kankan. ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn èèyàn bá wá rí wa fún ìtọ́jú kódà lómi tí ó wà rí wa fún ìtọ́jú tí ò tiẹ̀ ní sọ pé ẹnu òun ó lè ṣe pé nǹkan míì ló wá ló bá wá ṣùgbọ́n tí máa ti sọ̀rọ̀ á rí pé ah, ẹnu ilé yìí òun hmm. ṣùgbọ́n kó tó di pé covid nineteen ó dé tí wọ́n bá sọ pé ẹnu òun nta kọ́kọ́ máa ń ṣe ni pé à á gbé imú sí ẹnu ẹni yẹn à á ní kí olúwa rẹ kómi jáde ṣùgbọ́n pẹ̀lú covid nineteen nísìnyí kò sí ẹni tí ó fẹ́ dá ìyẹn ní àbá nítorí náà kọ́ bẹ́ẹ̀ bá sọ pé ẹnu òórùn tọ̀ à á kọ́kọ́ béèrè pé bó lọ sọ pẹ̀lú rẹ rùn ìyàwó rẹ ló sọ fún ọ ni ọ̀rẹ́ rẹ ló sọ fún ọ ni àbí nǹkan báwọn ẹ tó bá sì fẹ́ mọ̀ bẹnu bí kò rùn kí pé kó jíta jí kó sáré lọ bá ẹnìkejì rẹ̀ pé ah, ẹnu mi rún abẹnu mi rùn kó rí kóun tiẹ̀ ti fọ ẹnu òun náà bó bá sì jẹ àárọ̀ tán kó rí kóun ti fọnu kó ẹ̀ tó wákàtí méjì mẹ́ta tó bá tẹ̀ wá fẹ́ lọ bá ẹni tó súnmọ́ pákípákí ọmọ rẹ̀ ní o olólùfẹ́ rẹ̀ ní o ó sì lọ alẹ́gbẹ́nu sí lẹ́nu kó amú jáde kó amọ̀ bóyá láti bèrè bóyá ẹnu òun àbí kò rùn gbà náà. <laughs> ẹ ṣe gbọ́n ní dókítà ẹ sọ̀rọ̀ pa tó máa bá yín nínú ìwádìí táwa ṣe àti àtẹ̀jáde tí àjọ tó ń ṣètò ìlera àtàgbáyé World Health Organization tó ń ṣe nínú àgbáyé wọ́n ní èèyàn kan nu èèyàn mẹ́rin tí ò bá tì ní àrètòsísì rí yóò padà sí ni ìyẹn one out of four èèyàn mélòó ni wọ́n máa tẹ̀ ń lérò gbà ó yẹ ó ṣe pàtàkì ó ṣe kókó káwọn wá sí ọ̀dọ̀ tí mo fẹ́ ṣàyẹ̀wò ẹ̀wọ̀n ní ẹnu mìíràn ẹnu òun. tó wà níbẹ̀ ni pé ìdí kẹta pàtàkì táyì máa fún un lọ sí ọsibítù náà ni pé ẹnu mìíràn ìdí àkọ́kọ́ ò ní pé akòkòrò ẹ̀yìn ro mí ìdí ìkejì ò ní pé ẹni tí èrìgì rẹ̀ tí ó bá bẹ̀rẹ̀ sí dùn tí àbí rẹ̀ bẹ̀rẹ̀ sí mì ìdí kẹta táyìn máa fi wá òun náà ní pé bóyá ẹnu mi àkọ́kọ́ nìyẹn àwọn world health organization wíwà táwọn ṣe ìwádìí tiwọn ó níbi tí wọ́n ṣe mọ́ kì í ṣe pé káàkiri gbogbo àgbáyé náà ti wá gba. Okay àwọn nǹkan tí wọ́n gbé òyí tí wọ́n sọ yìí tí wọ́n gbé lé ní orí ṣùgbọ́n ní ọ̀dọ̀ wa bíbà yìí ká tó sọ pé àwọn yóò sọ pé ẹnu àwọn rùn a lè rí pé ẹnìkan láàrin ogún èèyàn yóò sọ pé ẹnu mìíràn àríwẹ̀ríwẹ̀ ẹ̀kan láàrin èèyàn mẹ́ẹ̀ẹ́dógún bẹ̀ẹ̀ pé twenty five percent táwọn sọ yẹ o àwa àfihàn rí báyìí ní bíbà yìí. ẹ ṣe gan ni so ìbéèrè mi wá gangan ní sí pé lóòrèkóòrè ṣáwọn yẹn máa ń wá pé torí bẹ́ẹ̀ ṣe sọ sẹ́ni pò wọ́n yẹn máa ń wá báwọn yẹn bá ń sìn wá pé ẹnu àwọn rùn á ṣèwádìí nítorí pé àá bá wọn fi ọ̀rọ̀ domi toro ọ̀rọ̀ láti mọ̀ bóyá ẹnu wọn rùn bóyá ẹnu wọn sì rùn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ gbà bí ẹnu bá rùn èyí tó máa wọ́pọ̀ ń bẹ̀ ni pé ohun tó ń fa ẹnu tó ń rùn yẹn inú ẹnu náà ló ti wá ìdàkejì ẹ̀ sì ni pé lẹ́yìn ẹnu àwọn àìsàn míì tó máa ń wà ní àgọ́ ara èèyàn tí ó lè ṣeé ṣe kí ọ pé ẹnu èèyàn ó máa fínífínífíní ṣùgbọ́n àwọn àìsàn tó ń bá lúwa ẹ fúnra yóò jẹ́ kí ẹnu kí ó máa rùn fún àpẹẹrẹ tá a máa sọ pé káwo ẹnu kí ló jẹ́ kẹ́nu máa rùn àkọ́kọ́ tó máa ń sọ́bà wá wọ́pọ̀ jù ni pé ẹni tí ó fọ ẹnu rẹ tí ò ní fọ mọ́ ẹlòmíràn sọ pé ojoojúmọ́ mò ń òótọ́ ni ojoojúmọ́ là ń fọnú lóòótọ́ <clears throat> àmọ́ ìyẹn lè fọnú kó mọ̀ fọ́ dáadáa a lè fún èèyàn ní ọwọ́ ní ìsìn gba ẹnu yàrá yìí kó sì gba ẹnu yàrá tán ká sì tún máa wọ pé ah ṣé yàrá tó lọ gbá náà ní tẹ́lẹ̀mí ó sì tún mú ọwọ́ tó sì tún yàrá ń gbá tá sì tún rí ọ̀pọ̀lọpọ̀ ìdọ̀tí ó tó jáde ńbẹ àkọ́kọ́. èkejì ni pé ọ̀pọ̀lọpọ̀ yẹn lọ sí ọsibítù pé ah, ẹ tẹ̀ bá mi fọ yín mi ó sì ṣe pàtàkì pé ó kéré jù ẹ̀ẹ̀mejì láàrin ọdún kan a lọ sí ilé ìtọ́jú yín pé kí wọ́n bá fẹnu wa yàtọ̀ sí èyí tí à ń fọ̀ nílé ẹlòmí òkú ogójì ọdún yóò pé ọgọ́ta ọdún tó sì jẹ́ pé kò tiẹ̀ ní débi tí wọ́n ti fọ yín rí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó yẹ pé tó fọ yín gan ìta ni ó máa ń fọ kò ní fọ inú eyín bẹ́ẹ̀ ni kò ní fọ àwọn rẹ̀ ní kúkúrú títí títẹnu ni àwọn mẹ́tò tó ń kan mẹ́tò tó máa ń wà ní ẹnu tó tó máa fa kí ẹnu máa rùn ni pé irú ẹni tó bá ní àìsàn jẹjẹrẹ tó bá wà lẹ́nu kò sí bí òṣèlú máa rùn ọ̀pọ̀lọpọ̀ gbà tó wà ní oúnjẹ tá à ń jẹ náà kò sí bẹ́ẹ̀ o ṣe jẹ garlic nísìnyí tí o tí o máa sọ tó ń lò ní jáde lẹ́nu rẹ kò sí bẹ́ẹ̀ o ṣe jẹ eh, àlùbọ́sà kó jẹ pẹ̀lú súyà ọjọ́ méjì jọ mẹ́ta gan yóò sì máa rùn lẹ́nu rẹ ní ẹni tó mutí bó bá ti súnmọ́ ẹ gbóòórùn lẹ́nu rẹ ẹni tó mu sìgá ẹ gbóòórùn lẹ́nu rẹ so ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn omi wà tó yẹ pé bóyá oúnjẹ tá à ń jẹ òun ló máa ń fà á ṣùgbọ́n àwọn àìsàn míì tí wọ́n wà ní àgọ́ ara irú ẹni tó ní táǹpé diabetes mellitus kí ti gbogbo ẹni tó ní diabetes mellitus ni o tó ní eh, ìtọ̀ ṣúgà ìtọ̀ ṣúgà kí ti gbogbo wọn ni o ṣùgbọ́n ẹni tí tiẹ̀ ti kọjá là tí o tiẹ̀ rí manage mọ́ pẹ́ẹ́pẹ́ẹ́ tó yẹ pé ní gbogbo ṣúgà tó wà lára rẹ̀ ara ò lè lù mọ́ àwọn fat tó wà lára rẹ̀ òun ni ara máa lò because gbogbo wa náà láti máa ní fat láti ẹ pé tí ara ò bá lè lo eh, àwọn ṣúgà tó wà lára mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí lo àwọn fat tó wà lára fat tó ń lò lára tí ara ò wá máa lò yẹ ó ní àwọn kíní kan táwọn náà máa produce táwọn pè ní ketone bodies àwọn ketones yẹ àwọn òwò àdìpé ẹni ó máa jẹ́ kí ẹni máa rùn abẹ́lẹ́mi tó ní severe liver diseases kankan báyẹn. ẹ ṣe gan dókítà mo ní ìbéèrè kan mo ní gbogbo àwọn tí wọ́n máa ń complain ní tán ti wá tán ti sọ pé òkè kíní báyìí báyìí báyìí ló ṣe àwọn ìtọ́jú pàtó àti pé èwo ni ó ń ṣiṣẹ́ jù náà àwọn ìtọ́jú yẹn báwo làwọn ìtọ́jú yẹn ṣe ń ṣe ṣé ti ilé ni ṣé ti ilé ìwòsàn ni ṣé àwọn ọ̀nà ìtọ́jú yẹn ṣé kò buni lápá ṣé kò wọ́n ní lọ́rùn. téèyàn bá fẹ́ ṣètọ́jú kankan okùn tí ó ń fà á tí ẹnu fi ń rùn kò ní mú ẹnu bá pẹ̀lú àwọn àlàyé tí mo ti ṣe síwájú tí kì í sì ṣe pípé akólákòtán àrí èyí tí ó ń bẹ̀rẹ̀ lẹ́nu àlẹ́ èyí tó yẹ pé àwọn nǹkan míì àwọn àìsàn míì lágọ̀ ara ló ń fà á àrí àwọn míì tó yẹ pé kódà oògùn téèyàn ń lò lọ́wọ́lọ́wọ́ ó lè máa fà míì fún àpẹẹrẹ a mọ̀ pé ẹlòmíì wà bó bá lo àwọn oògùn míì nísìn bó bá ti lọ tọ̀ bóun gan máa ń dítọ̀ ló ti máa gbóòórùn rẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn oògùn míì wà tó jẹ́ pé tí ẹ̀ máa ń sìn lọ́wọ́ ẹnu èèyàn máa máa rùn ṣùgbọ́n nípa àti ṣe ìtọ́jú ẹnu rírùn a lè pín sí ọ̀nà bíi mélòó kan àkọ́kọ́ ni pé ẹ̀rọ tá a lè pè ní home remedies pé kí ni mo lè ṣe fún ara mi nílé ìyẹn náà ni pé tọ̀ kárí pé ó kéré jù àǹfọ̀nù wa lẹ́ẹ̀mejì lójúmọ́ àárọ̀ àti ká tó lọ sùn ní alẹ́ tá a bá fọ̀ lálẹ́ a rí i pé kò ní sí oúnjẹ àjẹkù kankan tó wà ní àárín ẹnu wa tí àwọn kòkòrò tó wà lẹ́nu yẹn tí wọ́n lè ṣiṣẹ́ lé lórí bẹ́ẹ̀ náà ló ṣe pàtàkì kí a máa mu omi dáadáa lóòrèkóòrè ká sì máa lo nǹkan tá à ń pè ní dental floss bí okùn tẹ́rẹ́ báyìí tó yẹ pé láàrin eyín tí búrọ́ọ̀ṣì lè wọ̀ yóò ṣe a lè mọ rí ibẹ̀ yẹn náà bẹ́ẹ̀ ni torí pé ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ ẹran tẹ́rọ pẹlẹpẹrẹ tẹ́rọ ó hàlẹ́ yín tí ó sì ní amẹ́ran ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin tààrí o kò sí bí o ṣe ń mọ ọrùn akọ ìkejì tó ní pé ní ẹlòmíín wà tí wọ́n ń lo eyín àtọ́dá tààrí sọ pé ní dentures artificial teeth ẹni tó ní artificial teeth tó yẹ pé tó bá ti fi sẹ́nu báyìí kì í tiẹ̀ yọ jáde pàápàá bí máa ti fọnu rẹ náà ni ó máa fọ artificial teeth pẹ̀lú rẹ ìyẹn ò bá mu tó ó yẹ ká rí i pé lóòrèkóòrè o ká tó sùn lálẹ́ artificial teeth tàbí denture tá à ń lò ayọ́ ká fi sínú omi lásán á tẹ̀lé tábìlìtì tíntínní sínú omi yẹn tàbí ká bomi yọ díẹ̀ síbẹ̀ láti gbogbo kòkòrò tó wà lára ẹ̀ ó kúrò ká sì máa fọ denture yẹn dáadáa ẹ tó bá rí i pé tó ń eh, gálíìkì ń fẹ́ máa pọ̀ jù àbí Eh, tó ń jẹ àlùbọ́sà kò tí ò ṣe ṣe kó wọ́n jẹ àlùbọ́sà pẹ̀lú súyà ìyẹn náà ti mọ̀ pé àbí ẹni tó yẹ pé ọtí ní gbogbo ìgbà tọ̀ tó bá lẹ́nu ó mọ̀ pé gbogbo àwọn kìnìún yìí òun gbọ́dọ̀ dínkù ní ọsibítù ó ṣe pàtàkì kó yẹ pé ẹ̀ẹ̀mejì láàrin ọdún kan àwa ṣe ọsibítù lẹ́yìn fífọ́ tá à ń fọ eyín wa ń lé kan tó bá fọ eyín wa ní ọsibítù tó bá jẹ́ pé oògùn kan là ń lò tá a rí pé ní ó ń fa ẹnu tí ó ń rùn yìí a lè rí dókítà tó ń ṣètọ́jú wa bóyá yóò ní àwọn oògùn míì tí ó tún lè ṣeé ṣe kó sọ pé òun ó sọ pé kí a lò. ó dà máa ṣe gan dókítà ẹyin mi dùn pé a pè é ẹsì jẹ́ wa mo lè lérò pé tàbá tún pè yín ní ọjọ́ mi ẹ̀ tún jẹ́ wa sá. ní agbára ọlọ́run. ẹ ṣe gan ni ẹ káàbọ̀ ẹ káàbọ̀ padà ẹ káàbọ̀ padà sórí ètò wa ìkànnì Royal FM ninety five point one lẹ̀ ṣì ń gbọ́ ètò àlàáfíà rẹ ló ń lọ lọ́wọ́lọ́wọ́ mo nígbàgbọ́ pé ẹ ti rí nǹkan àbí méjì dìmú lórí ètò àmọ́ dàpọ̀ mhm. dàpọ̀ o dàpọ̀dàpọ̀ ẹ̀mí ló ni mo pè ọ́ náà. ẹ̀mí ẹ̀ta lẹ pè mí. ẹ̀mí jàtá o rí pé mo pè lẹ́ẹ̀kejì yẹn mo pè lẹ́ẹ̀kẹta yẹn mo pè fast fast ẹ kí ni wọ́n rí dìmú nínú kan tí dókítà sọ torí pé mo mọ̀ pé o concentration. I was concentration concentration. Ah, mo mọ̀ pé concentration àmọ́ kí ló rí dìmú. I was concentration. kí ló rí dìmú sọ̀rọ̀. dókítà Kalejaye sọ̀rọ̀ ilẹ̀kùn mm-hmm. mm, ilẹ̀kùn ṣùgbọ́n kókó kan tí mo rí gbá mú àkókò ah, kan tí mo rí gbá tó ṣe pàtàkì tó ṣe kókó wọ́n ní ó kéré tán ẹ̀ẹ̀mejì lọ́dún ó yẹ ká máa wá ilé ìwòsàn ìyẹn ọ̀dọ̀ tí wọn àwọn dókítà tó máa ń tọ́jú ẹnu ká máa ṣe ìtọ́jú ẹnu ká máa fọ ẹnu wa ó kéré tán hmm. lẹ́ẹ̀mejì lọ́dún. mo gbọ́ bẹ́ẹ̀ lóòótọ́ àwọn wá wò pé ṣebí ṣebí mo ti ń fọ yín lé mi fa. Hmm. nǹkan tí mo sì fẹ́ sọ náà ni pé torí mo wo àwọn èèyàn kọ̀ọ̀kan tá a bá wo orúwọ Paul báyìí àtàwọn èèyàn kọ̀ọ̀kan since we were sọrí ti bá ti bá fẹ̀yìn ọwọ́. bẹ́ẹ̀ ṣe ah, bẹ́ẹ̀ ṣe gùn tó bẹ́ẹ̀ ṣe fẹ̀ tó mi rò pẹ́ tiẹ̀ tí ah, mọ̀ fún gbogbo ẹnu sọ. ó dàbẹ̀ ó dàbẹ̀ ẹ wo ẹ̀yin ara lé àdínrín jù báyìí lọ fún tọ̀sẹ̀ tòní mhm. ẹ tún pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ìkànnì yìí fún àkọ́tún ọ̀rọ̀ mìíràn lórí ètò àlàáfíà rẹ àmọ́ ká tó máa lọ ẹ járe wípé à ń mu ọ̀pọ̀lọpọ̀ omi lóòrèkóòrè bí dókítà wa ṣe sọ láti dẹ́kun òórùn ẹnu ẹja tún rí wípé à ń lo ọṣẹ ìfọnu ìyẹn kí ló pè náà. toothpaste. ẹ tún pè. ẹ ẹ tún ẹ kò ń ṣe tún pè toothpaste. tún kí ló pé ẹ wo ẹ jàjà rí i pé à ń lo ọṣẹ ìfọnu ẹ toothpaste rẹ bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ mm-hmm. bẹ́ẹ̀ ká fi máa fọnu ó kéré jù ẹ̀ẹ̀mejì lójúmọ́ orúkọ tàwa ò yí padà o Paul Kofẹ lèmi ń jẹ́. Dàpọ̀lú Ìdè lorúkọ tèmi ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run ọba tó jódú wa ṣe a tún dúpẹ́ lọ gbogbo àwọn tá a fọ̀rọ̀ wá lẹ́nu wò látòrí dókítà Ọlá Ahmed títí dórí dókítà Hasan Kalejaye adúpọ̀lá olóòtú wa babatunde okunola ẹnjìnìà tó bá so iṣẹ́ yìí pọ̀ àti gbogbo àwọn ọ̀gá wa pátápátá àtúntò lọ́wọ́ àwọn akẹgbẹ́ wa tó kù bẹ́ẹ̀ Steven Woko Collins àti Fẹlá Omiṣakin títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ àlàáfíà wa kò ní di fíàfíà o ó dàbọ̀. Put a smile on your face, no matter condition. Show me your attitude. lábẹ́ ètè yẹn ò bá jẹ́ àrí. àbí ọ̀rọ̀ débọ̀ díà ní. Ah, ah.